Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ rere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́àgùntàn Adéwọlé, ẹ̀rí Olúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè. Mo fẹ́ kí wa káàbọ̀ lọ́kùnrin àti lóbìnrin, lọ́mọdé àti lágbà sí àkókò ọ̀rọ̀ yìí, ìyè yìí. Mo dẹ̀ gbàdúrà pé lórúkọ Jésù Kristi, ọ̀rọ̀ tá a gbọ́ lónìí yìí yóò jásí ìbùkún fún ayé gbogbo àwa tí ó máa gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ní a bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ìta ń tẹ̀síwájú láti máa ṣàgbéyẹ̀wò ìbéèrè wípé báwo ni mo ṣe lè ní, báwo mo ṣe lè ní àwọn ìwà èyí tó ṣe iyebíye ní pẹ̀lú Ọlọ́run rí àti kíyèsi ìwé Genesis orí ìkẹta, orí kọkàndínní ogójì ẹsẹ̀ ìkẹjọ àti sí ìkẹsàn nínú ìta ti wípé Josẹfu ó kọ̀, ó kọ̀ láti wo arábìnrin ọ̀gá rẹ̀ ọlọ́run dẹ̀ ti paṣẹ eléyìí ó kó sínú ìyọnu ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ọlọ́run fàánú kó yọ ọlọ́run fàánú sọ di olórí ẹ rí i pé ohun tá a lè rí bẹ́ẹ̀ ni pé Jósẹ́fù ó kọ̀ nǹkan tí ọlọ́run kọ̀ ó kọ nǹkan tí bíbélì tí ó sọ wípé kò dára níwájú ọlọ́run lónìí yìí a máa kíyèsí nígbà tá a máa tún lábẹ́ àkórí yẹn náà ni la máa kíyèsí ọ̀rọ̀ ọlọ́run látinú ìwé ìwé Matthew Ìwé Matthew orí ìkeje, ìwé Matthew orí ìkeje, a máa kíyèsi ẹsẹ̀ ìkejìlá. Ìwé ìrìn ti Matthew orí ìkeje, ẹsẹ̀ ìkejìlá. Bíbélì wípé ó ní nítorí, nítorí náà gbogbo ohunkóhun tí ẹ̀yin bá ń fẹ́ kí ènìyàn kí ó ṣe sí yín, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe sí àwọn sí wọn gẹ́gẹ́. Nítorí èyí ni òfin àti àwọn wòlíì ẹ hallelujah. Ẹ rí, à ń bèèrè ìbéèrè náà wípé báwo la ṣe lè ní àwọn ìwà bí Ọlọ́run. Ohun tí ìdáhùn tí ọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí tó ń fún wa, òun náà ni wípé ká ṣe sí àwọn ènìyàn gẹ́gẹ́ bí a fẹ́ kí àwọn ènìyàn kó ṣe sí wa. Ó jẹ́ àwọn ọ̀nà ta bá lè ní àwọn ọ̀rọ̀ báyìí, ta bá lè ní èrò báyìí lọ́kàn ta nígbàgbọ́ nú irú ọ̀rọ̀ tí Jésù Olúwa wa tó sọ fún wa yìí mo fẹ́ jẹ́ tiẹ̀ kọ́kọ́ rán wa létí náà wípé ọ̀rọ̀ tí mo kà yìí ó jáde látinú ọ̀rọ̀ tí látinú ẹ̀kọ́ èyí tí Jésù Kristi tó kọ́ àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ àti gbogbo àwọn tó tẹ̀lé la wá sí orí òkè nígbà tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ tí a lè máa pè ní ẹ̀kọ́ èyí tá a pè lórí àpáta eh, tí àwọn èèyàn kóra wọn jọ Jésù Kristi ó ń kọ́ wọn ní oríṣiríṣi ẹ̀kọ́ nínú èyí tí ó fi ṣe àlàyé gbogbo àwọn ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ti gbọ́ tí wọ́n sì ti ṣìlò àwọn òfin ọlọ́run tí wọ́n ti gbọ́ tí wọ́n ti gbé sódì sódì níbi tí jésù inú ọ̀rọ̀ yìí ni jésù kristi inú ẹ̀kọ́ yìí ni jésù kristi ti ṣe àtúnṣe sí gbogbo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní ìparí ló wá ń sọ ọ̀rọ̀ yìí wípé ló ń kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí wípé ohunkóhun tí a bá fẹ́ kí àwọn èèyàn kó ṣe sí wa làwa náà gbọ́dọ̀ ṣe sí wọn torí pé eléyìí ni òfin àti àwọn wòlíì rọ̀ mọ́. Tí a bá sì ń sọ nípa àwọn, tí a bá ń sọ nípa òfin, à ń sọ nípa ìwé, ìwé márùn ti Mósè àti àwọn, àti àwọn ọ̀rọ̀ Ọlọ́run. Tí a bá ń sọ nípa wòlíì, à ń sọ nípa gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run nínú májẹ̀mú láíláí. Ehn, a rí, ó ń sọ nípa ẹ̀ wípé gbogbo ohun tó dáyé lórí, òun ni, òun ni ìfẹ́ Ọlọ́run tí a gbọdọ̀ ní sí Ọlọ́run àti ìfẹ́ tí a gbọdọ̀ ní sí àwọn ẹlòmíràn. Ẹ rí, tí a bá wá lè jẹ́ kí ọ̀rọ̀ Jésù Kristi yìí wípé ohunkóhun tí a bá fẹ́ kí àwọn èèyàn ṣe sí wa, ta bá ní lọ́kàn bẹ́ẹ̀ láti máa ṣe sí àwọn ènìyàn, ẹ rí i pé nípasẹ̀ eléyìí a lè jẹ́ ká dàgbà nínú ìwà èyí tó ṣe iyebíye níwájú Ọlọ́run ta lè pè ní ìwà bí Ọlọ́run. Fún àpẹẹrẹ, nínú ilé tí a bá ń bá àwọn aya wa, àwọn ọmọ wa àbáwọn ẹbí wa sọ̀rọ̀, pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti àti ohun tí à ń pè ní ìkáàánú ìyẹn kindness tí à ń retí pé kí wọ́n ṣe sí wa tá a bá ń bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ tá a bá fi ìfẹ́ àti sùúrù àti ìdáríjì bá àwọn ẹbí wa tá a bá fi bá wọn lò nígbà tí wọ́n bá ń ṣe àṣìṣe ẹ rí i pé eléyìí jẹ́ ọ̀nà láti lè jẹ́ rí i dájú wípé eléyìí á lè jẹ́ ọ̀nà àti ẹ̀kọ́ fún àwọn ẹlòmíràn pé bá ṣe bá ṣe ṣe sí wọn pẹ̀lú ìfẹ́ pẹ̀lú ìdáríjì àti sùúrù ẹ rí i pé irú irú eléyìí làwọn náà máa fi hùwà náà fi máa ṣe sí wa tí a bá dẹ̀ wá ń ṣe irú eléyìí nínú ẹbí wa tá a bá ń ṣe bẹ́ẹ̀ sáwọn ọkọ wa ṣe bẹ́ẹ̀ sáwọn ìyàwó wa ṣe bẹ́ẹ̀ sáwọn ọmọ wa ẹ rí i pé irú àwọn ìwà tútù bíi eléyìí láì láìpẹ́ àwọn ọmọ tá a bí àwọn ará wa àwọn náà dàgbà pẹ̀lú irú ìwà bẹ́ẹ̀ á wá jẹ́ pé ìwà rere iyebíye yẹn á máa tẹ̀síwájú láàrin ìlú àti láàrin orílẹ̀-èdè tí a bá wo ibi tá a dé dúró lórílẹ̀‐èdè yìí lénìí tá a bá rí ìwà àwọn ìwà tí ó tó tí kò ní láárí àwọn ọ̀rọ̀ tí kò ní láárí àwọn ìṣe tí kò ní láárí bí ó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ilé àdúrà ló wà tí ọ̀pọ̀lọpọ̀ sì ń tà ń ṣe oríṣiríṣi ohun tó ń pè lóhun ẹ̀mí ṣùgbọ́n tó jẹ́ pé ìdìbàjẹ́ pọ̀ láàrin ìlú nípa ọ̀rọ̀ ẹnu àti ìṣe ẹ rí i pé eléyìí ni nǹkan tí wọn ò mọ̀ eléyìí gan sì ni agbára kìrìsìtẹ́nì eléyìí gan ni agbára wa a gbọ́dọ̀ lè ṣe sí àwọn èèyàn gẹ́gẹ́ bí a ṣe fẹ́ kí wọ́n ṣe sí wa ìyẹn jẹ́ ọ̀nà àkọ́kọ́ ìkejì nínú ilé ọlọ́run a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó jẹ́ pé ó ń fẹ́ ran ẹlòmíì lọ́wọ́ ó ń fẹ́ fi okun tá à ń pè ní encouragement ó fẹ́ jẹ́ ó fẹ́ fún àwọn ẹlòmíràn ní ìgboyà ó fẹ́ fún wọn ní ìmọ̀ràn ó fẹ́ gbà wọ́n níyànjú láti jẹ́ kí wọ́n lè tẹ̀síwájú gẹ́gẹ́ bí onígbàgbọ́ kàkà kàkà ká máa ká máa ká máa wá àríwísí sí wọn àbí ká máa sọ̀rọ̀ wọn lẹ́yìn ẹ rí tá a bá lè máa ṣe eléyìí tí a sì ń fẹ́ kí àwọn ẹlòmíràn kan kí wọ́n kí wọ́n kí wọ́n kí wọ́n kí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú wa kán kán kán kán ràn wá lọ́wọ́ ẹ rí i pé a lè jẹ́ kí iṣẹ́ Ọlọ́run kó lè tẹ̀síwájú a lè jẹ́ kí àwa pàápàá náà kó rí ìrànlọ́wọ́ torí pé a ti jẹ́ olùrànlọ́wọ́ fún àwọn ẹlòmíràn ohun tí a bá sì ṣe fún ẹlòmíràn à ń láti a máa gbà padà ntọ́rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run sọ nìyẹn ẹ rí i a gbọ́dọ̀ lè jẹ́ ẹni tó jẹ́ pé ó ń fẹ́ láti máa ran ẹlòmíràn lọ́wọ́ à ń láti jẹ́ ẹni tó jẹ́ pé ó ń fẹ́ láti ṣiṣẹ́ fún àwọn ẹlòmíràn káwa pàápàá kó lè rí ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ náà ni lẹ́nu ibi tí a ti ń ṣiṣẹ́ wa tá a bá jẹ́ olóòótọ́ tá a jẹ́ ẹni tó dúró lórí wípé a ò fẹ́ àṣejù nǹkan pè ní fairness ní pé nǹkan tí mo tèmi ò ní gbà tèmi ò ní fẹ́ kó ṣe fún mi èmi náà ò ní ṣe sí ẹ ẹn tá a dẹ̀ jẹ́ ẹni tó ń ṣe tá a jẹ́ ẹni tí ò ṣe mẹ́lẹ́ nínú àwọn ìṣe wa pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa pẹ̀lú àwọn ọ̀gá wa tó jẹ́ agbanisíṣẹ́ wa tá a ṣe sáwọn òṣìṣẹ́ tó jẹ́ pé ó jọmọ iṣẹ́ wa pàápàá ẹ̀rí tá a bá ta bá ní ìròyìn lọ́kàn ta dẹ̀ ń bá wọn ṣe òdodo tá à ń ṣe dáadáa ta jẹ́ onítara ta jẹ́ ẹni tó wẹ̀ kún síṣẹ́ ẹ̀rí á lè jẹ́ wípé á lè ràn wá lọ́wọ́ láti má lè mú àwọn ẹlòmíràn sìn pẹ̀lú pé ká ní káwa ní ọ̀pọ̀lọpọ̀ ohun tó jẹ́ ọrọ̀ káwọn wà nínú ìṣòro káwọn wà nínú wàhálà ẹ rí ohun tí mo sọ ni pé ìrànlọ́wọ́ ni ọ̀rọ̀ yẹn máa jẹ́ fún wa wípé ohun tí mi ò lè gbà ohun tí mi ò tí mi ò ní ṣe tí mi ò ní gbà kẹ́lẹ́ kankan ṣe sí mi mi ò èmi náà ò ní ṣe sẹ́nì kankan eléyìí ló máa ń jẹ́ kí a lè jẹ́ olóòótọ́ ní tá a bá ti bá ara wa àpẹẹrẹ tí mo lè fún wa gbẹ̀yìn òun náà ni àpẹẹrẹ ibi tí àti ń ṣiṣẹ́ ẹ rí bákan náà ní àwọn àdúgbò wa tí a bá ń dá sí àwọn èèyàn tí a ń ta ń fi ojú tá a fojú tẹ́ńbẹ́lú àwọn èèyàn ṣùgbọ́n tá a jẹ́ káwọn èèyàn kó ní kókó tá a fi wọ́n sí ipò ọlá tá jẹ́ kí tá bọ̀wọ̀ fún wọn tá a wo ohun tó tẹ̀ lè jẹ́ ìbẹ̀ tó lè jẹ́ bóyá wọ́n lówó lọ́wọ́ o bóyá wọn ò lówó lọ́wọ́ o bóyá wọ́n kàwé o bóyá wọn kàwé o orú ẹ̀sìn kẹsìn tí wọ́n bá tiẹ̀ máa sìn pàápàá ṣùgbọ́n tá a mú gbogbo àwọn èèyàn tá a jẹ́ kí wọ́n tá a ṣe wọ́n dáadáa tá a sọ̀rọ̀ dáadáa sí wọn tá a hùwà dáadáa sí wọn eléyìí tí a ń ṣe yìí òun ló máa jẹ́ pé a lè a lè a lè a lè di a lè fi ọlọ́run hàn ìwà yẹn a lè wó wa palẹ̀ láti jẹ́ ká wà náà kó mọ̀ wípé ọlọ́run ipò tá a wà ọlọ́run ló fi wá síbẹ̀ ó sì jẹ́ ipò àánú káwọn èèyàn náà kó lè rí Jésù Kristi nínú ayé wa a ń láti lè fi ìfẹ́ àti ìwà tútù hàn fún àwọn tí kò lówó àwọn tó jẹ́ tó jẹ́ aláìlágbára àwọn tí wọ́n wà tí wọ́n wà nínú ipò àìní torí pé táwa náà bá wà ní ipò àìní bí irú tiwọn kí la ṣe fẹ́ káwọn èèyàn kó ṣe sí wa tá a bá lè nírú èrò báyìí lọ́kàn wa ẹ pé a lè jẹ́ kí ọlọ́run àti ọ̀rọ̀ ọlọ́run kó lè farahàn nínú ayé wa èyí tó fẹ́ẹ́ gbẹ̀yìn ìgbésẹ̀ tó fẹ́ẹ́ gbẹ̀yìn sí ìparí òun ni wípé kí a tó gbégbésẹ̀ ká ní ìpinnu láti lè mú kí ìtàn pè ní ìdájọ́ àti àìṣègbè ká máa nínú èrò wa ká ní èrò lọ́kàn wa nígbà tá a bá jẹ́ adarí ká ní èrò bíi ilé lọ́kàn wa wípé gbogbo tá a máa gbé ní ìgbésẹ̀ àbí ní ìwà àbí lọ́rọ̀ tá a fẹ́ ṣe ní ìgbésẹ̀ a gbọ́dọ̀ máa kíyèsí pé ṣé ìdájọ́ tó tọ́ lé léyìí ṣé léyìí tọ́ ṣé léyìí yẹ ní àwọn ọ̀nà tí a fi ń fẹ́ gbégbésẹ̀ àbí ṣe sí àwọn èèyàn tó wà lábẹ́ wa àbí tó wà nítòsí wa àbí tọ́lọ́run kó lé wa lọ́wọ́ láti máa darí a gbọ́dọ̀ lè jẹ́ adarí tó jẹ́ pé ó ń darí pẹ̀lú ìdúró tó pé ìdúró tó dára àti ìwà ìrẹ̀lẹ̀ ìparí òun ni wípé a gbọ́dọ̀ lè kọ́ jẹgúdújẹrá àti àwọn àbẹ̀tẹ́lẹ̀ àti àwọn ìwà tí kò mú òtítọ́ dání ẹ̀rí eléyìí ló máa lè jẹ́ kí àlàáfíà àti ìṣọ̀kan àti jíjẹ́ ọmọlúwàbí ní ìlú àti orílẹ̀-èdè ìgbà ló máa jẹ́ kí kó lè wáyé nínú ayé wa tí a bá jẹ́ ara ìyanjú ìṣòro tá a jẹ́ ojútùú sí ìṣòro inú ẹbí nínú ìlú ní orílẹ̀-èdè a lè fi ìwà bí Jésù Kristi hàn nínú ìfẹ́ àti nínú àwọn ìṣe wa ní gbogbo ọjọ́ ìwọ tí ò ń gbọ́ mi ṣé ìwọ ṣetán láti lè ṣe eléyìí bíbélì wípé jésù kristi wípé ó ní nítorí náà gbogbo ohunkóhun tí ẹ̀yin bá fẹ́ kí ń fẹ́ kí ènìyàn kó ṣe sí yín bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe sí wọn gẹ́gẹ́ nítorí èyí lé òfin tí àti tí àwọn wòlíì àtàwọn wòlíì tó rọ̀ mọ́ ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà nìyí mo gbàdá pé lórúkọ jésù á ìbùkún ọlọ́run gbà tí o bá ń fẹ́ ìbéèrè àbí o bá ń fẹ́ béèrè béèrè àbí o bá ń fẹ́ ìdáhùn àdúrà kan àbí o bá ń fẹ́ ẹgbẹ́ àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù àtúmọ̀ àpàdé Jésù ní Olúwa ó dàbọ̀.